tí wọ́n wá láwòrán ni bẹ́ẹ̀ àtàkà wòrán wọn gàgà wọ́n lè wá láwòrán yẹn wọ́n lè wá láwòrán ẹranko wọ́n lè wá láwòrán ejò wọ́n lè wá láwòrán ẹyẹ bẹ́ẹ̀ Àwọn tó bá máa ń sọ̀rọ̀ ẹ̀jẹ̀ òsì orílẹ̀-èdè kọjá mọ́ kán lẹ́sẹ̀ òsì ọlọ́. láti ọ̀pọ̀ bá yọ kọ́ tó ń bẹ̀sẹ̀ tọ́lọ̀ wá sọ pé dáadáa kó ti fi owó kù. bẹ́ẹ̀ constitution tó ní wọn gbọ́dọ̀ dáhùn náà ẹ̀ ń wá. gbàgbé gbàmí náà ti parọ́ mọ́ constitution náà gbólóhùn ní constitution lókun àtọlọ́pàá ti yá pọ̀ sí ọ̀gbọ̀dọ̀ dárúkà sí ẹmú alákọ̀ọ́lẹ̀ ẹ̀rí ìlú. Tẹ̀síwọ́n gbẹ̀dọ̀ náà ò ní ká àwọn àjọ láti bọ́ọ̀lù láti wá bá wọn. Apákan ni wọ́n máa ń bá a lórí rẹ̀ dọ́kítìn náà ni wọ́n ní lórí àkókò lákọ̀ọ́lẹ̀. Tọ́ lẹ́yìn náà, wọ́n kò ló ti jẹ́ tó fi jẹ́ pé àwọn èèyàn dúdú ti wà láyé dánimọ̀ ìyẹn táwọn tó kàn án kó sí wa lórí làwọn kàn máa ṣe ẹwù tẹ náà ó sì dilẹ̀ ẹ dà kó torí sọ lọ abẹ́rẹ́ fún yàrá abẹ́rẹ́ tí ẹ bá yẹ kó gba abẹ́rẹ́ ẹ bá pé ìgò ẹ bá ní ìdìbò gbọ́ngbọ́n ìgò ẹ fún mi ìdìbò pẹ́ẹ́sìtì káfíńọ̀ tí ọba mú bẹ́ẹ̀ fún lóbi ó ti láti ká sí ti ìró àti ìgbà òsì ń ro káṣí mọ́. Ṣùgbọ́n àlọ́ àkàgbà gbogbo nǹkan nígbà tí sáwọn àmọ́tẹ́lẹ̀ wọ́n máa ń bá wa ní pẹ̀pẹ̀. Àwọn ọlọ́pàá wá dé yẹn á àwọn òṣèlú ìlà bó ni ẹni tí máa ń ronú bá. Bẹ́ẹ̀ náà ní sẹ́fẹ́ bí àlẹ́ ìbéèrè àti ọlọ́pàá. Ní ẹnu lọ́nà ìmọ̀ dọ́kúmẹ́ntìrì kan lórí àjẹsíra wọ́n pa àwọn ọlọ́pàá lóye ìlú kan tàtà ní ìjàpìlẹ̀ tó ní rọ̀mà. Ìlà mi rò pé nípa ọmọ ìjàpọ̀, irò pé nípa ọmọ màmá ta. Irò pé nípa ọmọ mi orí pé yẹn àwọn ọ̀rẹ́ ní mẹ́fì wọ̀tá ní mẹ́fì ọ̀hún. A gbogbo kẹwẹ́ nígbà mọ́jú. Ìwà ti lókà. Àbí bẹ́ẹ̀ sọ ẹ̀ àwọn àjọyọ̀ ọ̀dà sákàbùlà ìwọ ọ̀dà mọ́ káàkiri ó ti bẹ́ lọ́pẹ̀ ẹ wò bá ọkọ tó yìí lónìí àti ọ̀dà tó sákàbùlà ẹ̀ wá. ṣé má wọ̀ pọ́npọ́n fún nígbà tó wá sí finish product ètò ká ni wọ́n wá dà ọ́ òyìnbó òyìnbó òyìnbó ọmọ akọ́kọ́ sọ̀nà òyìnbó kó ń bọ̀ ṣé àwa náà wá bọ̀ ọ̀ torí délé ẹlẹ́dẹ̀ àti máa lu kaláyà wà ẹ wà àwọn alágbára wọn gbọ́dọ̀ pọ̀ bàbá rẹ̀ pọ̀ ẹ wò sàwọn bí akókò ọlọ́pàá sọ́jà kan àbí òyìnbó kan mọ àwọn ẹrú náà nínú oríṣi àwọn sọ́jà àwọn àwọn kan fẹ́ tí wọ́n pè ní alihárọ̀sọ̀ lè wà wáyé national guard nínú ìmúra wọn kò ní wípé tí wọ́n bá ń wọ aṣọ sọ́jà kan wọ̀ wọ́n ti tún dé fìlà wọ́n dé mọ̀káwíà mọ̀káwíà irú ìdálára ti wọ́n gbé wá wọ́n ti fi wọ́n fi ṣe wọ́n ti lọ́nà tó tó wọ́n fi yẹ àwọn ọkùnrin yìí. ìbòrí ti gbẹ lórí àti mọ̀káwíà. ìsèǹkọ́ àwọn ti sábà ní sáwọn tó dà fún wọn dé fìlà ẹlẹ́ lọ. wọ́n máa dé abisí ìhóró. ìsèǹkọ́ àwọn ẹni tó rẹ̀ fẹ́ sọ̀tẹ̀ tó dà tẹ́lifí pẹ̀lú ní ìgbìmọ̀ ti àwọn àlọ́ láàánú ọmọ tuntun ti wá sí àmọ́ tuntun ti wá torí ẹ̀ kò sí nínú constitution sọ́jà kan ọ̀pọ̀ bẹ̀ torí àwájú kò sí mẹ́ torí ẹ̀ ẹni tí ń sọ ọmọ inú pa ìlú fi jẹ́ kí sí sọ́jà kan bá wà tó bá ń sọ fún ọ pé òun nǹkan kan máa mú ojú bá pàmò mú ìfilẹ̀ torí kò sí lápọ̀lẹ̀ tó bá ti wà lápọ̀lẹ̀ kéèyàn lọ́kọ àwọn ọ̀dọ́ lọ́kọ ìsọ̀rọ̀ lọ́kọ. ìrẹ́ lẹ́gbẹ̀ẹ́ ni àwọn ìlú ìgbà ẹ̀rọ ìgbà tó dà tó ti pẹ̀lú lágbára rẹ̀ máa ṣe àwọn ọ̀gá ọlọ́pàá máa ṣe àwọn kọ́tọ̀ máa ṣe àwọn. نعم جلس جمع سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. Thank you. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله